bẹ̀rẹ̀ pẹ̀lú Tiwa Savage hmm. all over all over this feeling got me falling feeling náà tí got me falling Tiwa Savage ẹ̀ eh. <laughs> kí ni ó ṣẹlẹ̀ sí Tiwa Savage àwọn ni wọ́n drop EP ní kòpẹ́kòpẹ́ tí wọ́n hmm. pe àkọlé ẹ̀ ní sugar cane ohun tí wọ́n rí tí hmm. wọ́n fi wò ṣùṣù tọ́wọ́ pé ìrèké ìrèké ni Yorùbá sugar cane ẹ̀ tó fi pé EP wọn ní sugar cane àwọn lóye àmọ́ bá ṣe rí nìyẹn pé Tiwa Savage ẹ̀ wọ́n drop EP tí wọ́n pe táìtù ẹ̀ ní ṣùgàkéè ìrèké. bẹ́ẹ̀ni ìrèké ló yẹ kó tiẹ̀ wá pé wá lè dùn dáadáa. ìrèké. ìrèké ó máa ń jẹ ìrèké. Hmm, mo máa ń jẹbọ bóyá ẹ̀kan lọ́dún. Hmm. <laughs> ó lè jẹ́ kan lọ́dún ìrèké dáná bọ̀ mo ẹ̀kan lọ́dún bó mọ̀ kò ń rílì jàmílà kókè mo kàn wá mówó mo fẹ́ lọ ra ìrèké mo máa ń jẹ apple. Hmm. mo máa ń jẹ watermelon. o láì kùkúmbà kùkúmbà da ó da lára. mo ń jẹ kùkúmbà náà. really ó láì kùkúmbà. mo máa ń jẹ kó <laughs> mi wá mọ no mi mọ kùkúmbà tí wọ́n sọ. normal kùkúmbà náà ó da fara. because i don't understand. kó pírẹsẹ̀ntà mi ò bó ṣe ṣe yẹn ẹ̀rú ẹ̀rú bá mi. ó tẹ̀síwájú ní abala entertainment news àtún tẹ̀síwájú àtún tẹ̀síwájú gbogbo alamọ bébí mama Davido obo ọmọ bàbá olówó àwọn ti thirty billion gang. Hmm gbogbo àná la mọ̀ Sophie lórí social media jẹ́jẹ́jẹ́jẹ́ ló post o wípé òkè òun òun láti jẹ ọ̀pọ̀lọpọ̀ snacks you know ṣé snack ni gbígbé àbí snacks tó ti jọ ọ̀pọ̀lọpọ̀ snacks ni mo ti gba fi ẹ́ ti gba you know àwọn meat pie egg roll nǹkan kan oríṣiríṣi ó lóhun òun láti jẹ́ o gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà dẹ̀ ṣe mọ̀ pé tá a bá wo gbogbo biz girl wa ìyẹn ni Ọlá Badmus tá a bá wo òun àti Davido ẹ̀ wọ́n close ó dàbí pé wọ́n ṣe bíi ẹ̀gbọ́n sábúrò tó tẹ̀ jẹ́ pé pàdí ni wọ́n ẹni ọjọ́ mẹ́ta ìtẹ́ni lábàdàn tó tẹ̀ celebrate birthday gan àárí òbí yóò ń táwọn náà lọ mark register pé yes o mo wà ń bí báyìí. tó ń gba ti Sophie tó dẹ̀ wá post sórí social media pé ah ohun mi kì í jẹ snacks o abọ́ ló ṣe ń ṣẹlẹ̀ ń bọ̀ lòun ti fẹ́ lọ jẹ́ bọ̀ lòun ti fẹ́ lọ mu ni Eniola Badmus náà bá sáré post lẹ́yìn tí Sophie ti post tẹ̀ wípé ee àwọn ọmọ kékeré bọ̀ ló ti sọ̀rọ̀ yẹn náà wọ́n láwọn ọmọ kínkìnkì ló máa ń jẹ cheap snacks tàbí bí nǹkan. òyìnbó ló fi sọ ní cheap girls. cheap girls. Mm, ló máa ń jẹ cheap snacks. ló máa ń jẹ cheap mm. snacks. bó ṣe sọ gẹ́lẹ́ nìyẹn o bó ṣe sọ gangan nìyẹn. Eh. àmọ́ àwa mọ̀ o bóyá Sophie àtẹniọlá Badmus bóyá àwọn náà ti jọ ń bí wọ́n ti bí ó yá bíf yẹn ti wà láàrin wọn i can't say Davido tún rí tweet ọ̀rọ̀ yẹn o Davido rí tweet ẹ̀ ó ga nǹkan tí Davido ṣe tweet ẹ̀ ó máa ṣàlàyé fún mi kí ló wá ṣẹlẹ̀ nígbà tí Eniola Badmus ọ̀dẹ̀ ti sọ tiẹ̀ yẹn ni Sophie ló bá dẹ̀ rọra lọ sí under nǹkan tẹ́niọlá post yẹn pé wá woman má gbé wá rárá torí tó o bá gbé fún mi yéé máa dá padà fún ẹ lákọ pé òun rẹ́dì gbogbo ìjà àmọ́ báwo ni Sophie ṣe mọ̀ pé Eh, ohun lẹnu Ọlábàdàn sí báwọn. tí wàá ti ní nǹkan tó ti wà ńlẹ̀ tẹ́lẹ̀ náà nǹkan tó yà mí lẹ́nu nìyẹn o. beef tó ti wà ńlẹ̀ tẹ́lẹ̀ ló jẹ́ kó rò pé òun ni òun bá wí Davido náà tún wá rí tweet ọ̀rọ̀ tó dàmọ̀ pa àwọn méjèèjì five and six ni wọ́n tó bá ṣe mí náà nǹkan tí Ẹniọlá Badmus ń sọ tó ti jọ ó jọ gàtẹ́ kò gàtẹ́ kọ́lọ́ ń ṣàánú àwọn lóye àwa ṣáà ti rí àti sọ ẹ̀dẹ̀ ti gbọ́ ẹ ti mọ bó ṣe ń lọ. ẹ wo entertainment news ó ṣì ń tẹ̀síwájú gbogbo wa la mọ p-square o C C cca mìíràn ń tẹ àwọn p-square bó ṣe kọ́ nìyẹn ṣé mo gẹ́tì jó yẹn orí bí mo ṣe ń fẹ́ nu wọn lọ dídé kúkú jó fún wa ah. lórí ètò lẹ́nu. oh no no no. ẹyọ continue. p square ah, o ti kọ tán Àyìnkẹ́. irọ́ ti ń ṣe mí ní p square tí mo kọ ni. ọ̀hún kí wọ́n rò pé o ti join p square ní sísí mi. kí ni ó ṣẹlẹ̀ sí àwọn p square gbogbo wa la mọ̀ pọ̀ ẹ̀mọ̀ pé twins ni wọn a ní hmm. Peter and Paul Paul wá jáde hmm. ó jáde ó kìlọ̀ fún ìyàwó twin brother ìyẹn Peter. Hmm ó sọ fún ó dárúkọ ẹ̀ ni ó sọ fún pé lọ́lá ọmọtayọ̀ ṣọ́ ara rẹ̀ kó má take silence òun pé òun tiẹ̀ máa ń dákẹ́ ní gbogbo ìgbà kó má take ẹ̀ for granted o ẹ̀ torí pé òun dákẹ́ fún ò túmọ̀ sí pé o lè kó sí àárín ìbejì àwọn brothers méjì ó tẹ̀síwájú ó sọ wípé hmm, kó má rò wípé jùjú tóun ṣe yìí blọọdì blọọdì síkádà jùjú o ẹ̀jẹ̀ ọmọ ọ̀yá ẹ̀ ó thick ó strong jùjú lọ pé kó má dá sí ọ̀rọ̀ ẹ̀ twins yẹn ẹ̀gbọ́n àtàbúrò kó má dá sí pé bí táwọn bá ti ń ṣiṣẹ́ kó má yọ ẹnu ẹ̀ kó má hmm. yọ sí bí Paul èmi kọ́ ni mo sọ bẹ́ẹ̀ o Paul ti àwọn P Square òun ló jáde tí ó kìlọ̀ fún ìyàwó twin brother bí mo ṣe rí nìyẹn. make she no dey shook kò ṣe kí ni kò fi tiẹ̀ ṣe tiẹ̀. shook mouth. Hmm. sínú mátà òye bẹ́ẹ̀ kọ́lọ̀ máa ṣàánú wa kọ́lọ̀ bá wa bá gbogbo ogun èṣù èṣù wí o gbogbo ogun ìjà àfẹ́ já o ẹ jẹ́ kí àlàáfíà kó jọba síwájú sí ní abala entertainment news sí mi sí mi sí mi ah ah ọ̀rọ̀ wa ń ṣe lórí sí mi lẹ́nu ọjọ́ mẹ́ta ìwọ́ta pè kí ló dé kí ló ṣẹlẹ̀ sí mi jáde o sí mi sí mi sí mi máa bí mi ní jam question ó ti jáde kí ni sí mi sọ yé sí mi sọ wípé àwọn ọkùnrin nàìjà hmm. wọn lẹwà romantic kí ló hmm. dé ṣé bóyá bóyá tó bá fẹ́ jètè bóyá sẹ́dọ̀ kọ́ ṣe báyìí bóyá ọmọ àjà ah! ìwọ ṣe fọ bẹ́ẹ̀ <laughs> kò sí mi ọ̀nà mi ọ̀nà sọ́ọ̀dì sí tí mi ṣe sọ pé òkè gbogbo àwọn ọkùnrin nàìjà wọn wà romantic bóyá india dẹ ni bóyá india ni sí mi ti fẹ́ lọ fọ́kọ̀ mọ́kọ́tọ́ tí wọ́n sọ wọ́n ní àbádékúnlé gold ló ń bá rí <laughs> bóyá adékúnlé gold ò wà romantic tó bí ọkùnrin tó bá jẹ́ pé adékúnlé gold kò ní mm. kó everybody kọ oh, téèyàn kan tí ìjọ tí tí ẹyin kan bá ti bàjẹ́ ó ti bá fún nǹkan tó kù jẹ. <laughs> cause me understand mo wá èmi náà wá jókòó nígbà tí mo rẹ̀ mo wá wò ó títí bí ah could it be mm. true? but àyìnkẹ́ ṣé lóòótọ́ ni. pé kí ló ṣẹlẹ̀. o rò pé àwọn naija men wà romantic. no actually no <laughs> wá rí pé àlejò wa ti ń ṣe <clears throat> nínú ilé àwọn gan wò pé wọn náà <clears throat> gbọ́ mo gbọ́ bá ṣe ṣe fún yẹn wọn support ẹ kọ́ àwọn naija men. nǹkan tó wá ṣe rí pé bóyá èmi ni sí mi fe jọ bóyá hmm. India ló ti fẹ́ lọ mọ́kọ. bóyá òyìnbó ló fẹ́ fẹ́. bóyá òyìnbó ló fẹ́ fẹ́ torí mo ń lọ sí India mo fẹ́ lọ mú ọmọ amta basha. <laughs> wọn ló bá fi ṣe ló bá fi ṣe ọkọ. ìyẹn ló fi ṣe ọkọ gbogbo ayé tí wọn lé ẹ àárín jù báyìí lọ ní abala entertainment news wa ẹ̀yin náà ti rí i pé atáto iyọ̀ tẹ́ bá bọ́ ṣọkọ lórí Orísun Miliki